àfàtúnmínúnà mi bá nílì kìtàbí máa gba apá tí rọ lọ́wọ́ bá gbọ́ pàtàkì fòrún nàbí bá àwọn kan ẹ̀kẹ́ sí ìdájọ́ pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ lánàá bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ó ti ṣe láyé òde òde eléyìí tó bá ba ìfẹ́ ẹnu rẹ̀ mu nínú ẹ̀sìn kò sí tán àti ṣe kódà nígbà náà kò ní pẹ́ nìkan lálùsùn náà lónìí sudan báwọn èèyàn bá bí ma wọ́n láwọn fẹ́ ṣe súnà rẹ̀ débi ṣùgbọ́n tẹ bá wá gbé àwọn nǹkan kan dé pé àwọn nǹkan báyìí náà máa ṣe nú ẹ̀sìn lónìí ṣe bí súnà kí ló dé tí súnà eléyìí tí ó máa ń fà ní adùn wá bá ọ tó dùn ṣe súnà eléyìí tó rò pé ọ̀sá dùn bẹ̀ tí ó ṣe sí ọlọ́run ní àwọn tí bá máa ń sòun pé aláàrin tíra ọlọ́run tẹ́ pé nínú òfin ọlọ́run ó mú ìtòwò wọn wọ́n máa fẹ́rẹ́ tí òwò wọn lẹ̀ nílé ayé yìí ní tí wọ́n ń torí rẹ̀ ṣe ni wípé wọ́n fẹ́ káwọn èèyàn máa pa wọn lé wọn fẹ́ tẹ́ lọ́wọ́ àwọn yìí wọn fẹ́ káyọ́ máa sọ̀tọ́ kó sọ sáwọn wọn fẹ́ jáyọ́ sọ fáwọn àgbàgbé mẹ́sìn wọ́n sá fún àdójútì ọlọ́ní àdójútì tí wọ́n ń sá fún náà ni ó jẹ sàn. fàmájà sáà ọmọ yìí yá fàá bá ń ṣe bẹ́ẹ̀ nínú yín yóò rà dòdú ti láyé ojú tí ọ̀fẹ́ dí ó ti hàn tí ń sá fẹ̀sìn ọlọ́run tí ń sá mọ̀ tọ́lọ́run bá fẹ́ tí ń ṣe eléyìí tó wù ń bẹ̀ ojú náà ni ó padà tí kù láyé ọlọ́run má dòdú tèmi àti yín o ṣùgbọ́n tó bá tó wá dọ̀rùn kọ́. wàyà umar kìyà àmàtì yúrọ̀ dùn àlìlá àṣà ìlànà. ọlọ́run tó bá wá dọ́jọ́ gbéǹde ọjọ́ àlùkìyàmà yawma àlùkìyàmà ọjọ́ ọ̀nàró tí bẹ́ẹ̀ mọ̀ ọjọ́ ọ̀nàró ní ìtumọ̀ rẹ̀ kìí ṣe torí wípé ìnàró yẹn máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbéǹde làwọn bàbá fi máa ń tu sí ìgbéǹde torí àlùkìyàmù àti àlùkìyàmù kí gẹ́gẹ́ ní ìtumọ̀ rẹ̀ ìnàró ni tí ẹ̀ mọ̀ pé gbéǹde ó yàtọ̀ sí ìnàró sáà mọ̀ pé yàtọ̀ àbúrò dára sọ ọmọ pé yàtọ̀ wà láàrin gbéǹde àti nàró láàrin gbéǹde àti ọ ní gbéǹde nàró wá ń kọ́ ihe yẹ ó lè jẹ́ kí wọ́n yàn náà alkiyamatu yawm alkiyama àwọn bàbá a máa ń tú sí ọjọ́ ìgbéǹde ṣùgbọ́n ìgbéǹde lè ṣẹlẹ̀ kọ́mọ̀sí náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ọjọ́ ìnàró gangan ni ṣùgbọ́n nítorí ká lè bá a mọ́rú ìnàró wo lọ́lọ́run sọ làwọn bàbá a fi máa ń pè ní gbèǹde ṣùgbọ́n ọjọ́ ọ̀nàró lọ́lọ́run ọba pè kí ló dé tó fi pe ọjọ́ ọ̀kan yìí lọ́jọ́ ọ̀nàró àwọn àfáà ní kí wọ́n ń pè ní yawmul qiyamati li tulil qiyam torí pé ní táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó fi dúró lọ́jọ́ náà ọkọjá bẹ́ẹ̀ ẹ̀ lọ́jọ́ hadith báwọn èèyàn ó dúró lọ tí kálukú ọmọ ò gbé fi yawmin kana min qadaruhu. fi yawmin كان مقداره خمسين ألف سنة من ألف سنة خمسين ألف سنة tọ́ba wa jẹ́ alifasana ti mímá tá ojú ìyẹn ní ọlọ́ba khamsina alifasana. ìyá mi kánà kọ̀dá khamsina alifasana. ní ọjọ́ tí a máa dúró ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ kọ́ sànù ọ̀ àwọn èèyàn ó dúró wọ́n máa retí kọ́lọ́wọ́n bá wá dájọ́ láàrin wọn ọlọ́run wà lù ọlá lọ́jọ́ náà àwọn èèyàn sá wà lórí ìdúró lọ ní tètè wá dájọ́ a máa bá àwọn ènìyàn bá wọn wọ́n máa lọ sọ́tún wọ́n máa lọ sùn sígbà tó bá sún àwọn èèyàn tí dùn ó bá sún wọn ètí fi ń jẹ́ yọ́mọ̀ nìkè yá màní ẹ̀ o wọ́n wá wí pé ẹ̀já lọ bá wọn tọ́lọ̀ wọn ti ju wọn kí wọ́n lọ bá abẹ lọ kó tiẹ̀ wá dájọ́ kí kálukú ọmọ mi tọ́lọ̀ rẹ̀ ọjà sí nígbà táwọn afi ń bẹ ní àwọn primary tọ́lọ̀ ní káwọ́ kàńgbà tó àwọn gbà káàdì papọ̀ àwọn gbà káàdì papọ̀ ìgbà wọn bẹ́ẹ̀ ti ń ṣe mí sí kìí ṣe fọ́mọ kọ̀ọ̀kan lọ gba káàdì ìyẹn máa ń gba káàdì papọ̀ bá a ṣe máa ń ṣe assembly yẹn bẹ́ẹ̀ wọ́n ṣe kó gbogbo wa sórí assembly wọ́n sì ti ra ké wọ́n rà lójú ẹ̀ tí wọ́n fẹ́ tó bá ṣe pòkè ní ẹni tó bá ṣe pòkè jẹ́ tó bá ṣe pòkè tán ìjọ tẹ́ ẹ bá wà lórí assembly bẹ́ẹ̀ tẹ́ ẹ dúró kálukọ́ mẹ́rin ti gé òní lágbà káàdì òní lágbà káàdì nínú kó ti ẹni tó bá ẹ̀mí kálukọ́ máa já àyẹ̀mọ̀já àwọn ọ̀gá náà wà dé àwọn náà wà tó síwájú yín lọ kìí ṣe bẹ́ẹ̀ tí ń ṣe ní ìsìnkú alùpùpù ọkọ̀ gbàkà àti ẹ̀ńsà wọ́n mú káàdì lọ bẹ́ẹ̀ lómi lè àwọn ọ̀gá àti sìn owó end of the year party pàtàkì sí end of the year wà lìmọ̀ <laughs> eléyìí yẹn ṣe é pọ̀ kò wá jẹ́ kí àwọn ọmọ ìfẹ́ ṣe ìfigagbága níbi ẹ̀kọ́ kò ní ó sí mọ́ ìfigagbága wọn níbi ijó yìí wọ́n ó jó lọ́jọ́ end of the year wà lìmọ̀ àwọn ọ̀gá àwọn ọ̀gá ó sì rà tàrá yìí sínú abọ́ fún wọn five hundred abọ́ ráìsì ẹyọ kankan five hundred ni àbí bẹ́ẹ̀ kọ́ ni téèyàn ọmọ bá wá sọ five hundred ẹ wá ta ráìsì tí ọ̀tá gbòòrò kan nu abọ́ ẹ sì pa ọ ẹ ti pọ ní kíní ó ti ṣó kọ́lọ̀ ẹ fẹ́ yín táàtì náírà sí five hundred lọ ọlọ́run yìí o ilé ìyá ọjọ́ ọ̀nà ró sẹ́yìn nígbà tí kálukú bá wá retí wọ́n máa ṣe nǹkan kan gbà náà wọ́n wà bẹ̀rẹ̀ ká primary one tó báyìí primary two tó báyìí primary three tó báyìí primary four tó báyìí tẹ̀sán tó lọ. wọ́n wà láwọn fẹ́ pépò gbogbo ọmọ sukùl tó wà láwọn ni wọ́n wà bẹ̀ wọ́n gbà síwájú àwọn ọ̀gbọ́n tó lọ báyìí. wọ́n wà ní pé ẹni tó ṣe kò kíní látẹ̀yìn wá ẹni tó rú pò wọ́n kọ̀ọ̀kan wọ́n pè wọ́n pè ó kọ́ rẹ̀ tí gbogbo sukùl ọ̀gbọ̀n

ìwọ́n náà wọ́n dùn náà níbi pé ọmọ mi náà wà gbọ́n ló gbàgbé èmi ní gba ìkẹ́ mi ní ti ń bọ̀ wọn ò gbàgbé má ní sí láìsí wọn gbà ó sì kà á lẹ́bù kan náà. láàrin ìgbà tẹ́ ẹ bá dúró ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan ò ní balẹ̀ tẹ́ wá rí tẹ́ bá ti pò kékeré ní pòkejì pòkẹta wọn ò ní pè má bí wọ́n sì wá pé pòkejì pòkejì pòkẹta gbogbo kíláàsì ni níṣẹ́ ju odò èèyàn ọwọ́ akú káwọn yòókù ọlọ́mọ ìgbà lọ́wọ́ tíṣà wọn à ní gbẹ̀yẹ fáwọn bọ́ síwájú odò sùkúù tí wọ́n bá ti pè báńtán wọ́n wà ní primary kínní mr bello ẹ lọ́mọ lọ́wọ́ rẹ̀ kínní kan ẹ lọ wọ́n wà kún yàn ọ̀gá kọ̀ọ̀kan wà máa lọ. ṣùgbọ́n ẹ̀kọ́kọ́ gbẹ̀yìn ẹ̀yàn ní gbangba lásìkò ìgbà tí yàn bá dúró ọmọ tó bá nígbìyànjú tẹ́nìkan bá ń bẹ tí wọ́n ń checkmate ẹ̀ ní kíláàsì ẹ̀ tí wọ́n jọ ń dùn bòkínní bòkínní bọ́ra wọn lọ́wọ́ títí tí wọ́n fi pé ọkọ ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ kọ́dà àwọn èèyàn máa bú ẹkún tẹ́lẹ̀mí tí wọ́n pè báyìí yóò bú ẹkún yóò lò wọ́n ní lọlé wọ́n ní lọlé àwọn ọmọ ti sìn ọmọ kan lọ́dọ́dọ̀ mi jòyè tó sí kò kẹjọ kò kẹjọ ṣé kó ọmọ yìí sì ní sí kò kẹjọ ah, ọlọ́mọ máa ń sàánù wo mo rí kẹ́gbẹ́ kan ti há mẹ́ asọ́pawá rẹ̀ etí etí ìgbà tó ká ní wọ́n pè é sùkú tí oti ikú rẹ̀ ó ti mọ̀ wọ́n ti sọ fún

kò súnmọ́ kọ́ láti ṣe àfẹ́sọ́nà tó kò sẹ́jẹ́mì rẹ̀ ọ balẹ̀ ìgbà tí wàhálà bá wá pọ̀ àwọn yóò wà lọ́mọ báwọn anábì ọlọ́nkọ̀ wọ́n lọ bá anábì wọn ó ní tí ó yìí fún wọn wọ́n lọ bá Ibrahim ó ní tí ó yìí fún wọn wọ́n lọ bá ó ní tí ó yìí fún wọn wọ́n lọ bá ọjọ́ tí kálukú ó dúró lọ rẹ̀rẹ̀ báyìí èèyàn méje péré lọ́rọ̀ wọn sẹ́pẹ́rẹ́ jọ́nà àwọn ní sábẹ́ àtúnyẹ̀ tó lè wọ́n lọ́wọ́ tá a yàwó wọn làdé ńlá ìlà bẹ́ẹ̀ lọ. torí pé lọ́jọ́ náà òòrùn yóò máa dáná fún àwọn yẹn wọ́n sì wà lórí kéyìn sọ̀rọ̀ tí wọ́n máa wà lórí ìnàró tí ó máa tí èso ọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún ẹ̀dá àkókò láti ṣe kó tó dìrú ọjọ́ náà kó má bà nira fún ẹ̀já dúó sin ọlọ́run láyé ká dúó sin ọlọ́run bó ti ká tàn ara wa ká sáwọn ọmọdé ni sàlámù kọ́wò láàrín mẹ́sìn kí mọ́sálásí kan bí wọ́n bá tí ń jẹ lọ́dún ìlú sàlámù kọ́wò láàrín àkọ́kọ́ fábí ayé aláyìra lágẹ̀rágẹ̀ torí aláyìra wọ́n pè fábí ayé aláyìra bí kò mọ́ tó ká sí ìbá rákà kejì bí wọ́n ṣe kí tán rákà àkọ́kọ́ sàlámù kọ́wò lá rákà ẹlẹ́ẹ̀kejì fábí ayé aláyìra ẹsẹ̀ kan náà láti wáyà wọn kí yá mọ́tí yọrọ dúnà ìlà aṣàdìláàdá ọjọ́ dídó tààrà tó ṣe wípé yóò kú ọmọ ẹ̀dẹ́ ìyẹn kú sí kó tó dìjọ náà káwọn bá rí nira ẹ̀já mójútó tó yẹ mójútó ọlọ́run ní lọ́jọ́ yẹn àwọn tó bá gbagbá kan nínú tí ọlọ́run ọba gbọ́ tí wọ́n gba pákèjì gbọ́ yurajuna ila shaddil adab ọlọ́run ní á dá wọn padà ọlọ́run ṣàánú wa wọ́n fi àjẹ́ á ọlọ́run ó sọ wípé á dá wọn padà lọ sínú ìyà kò ní á dá wọn padà lọ sínú ìyà tó le kókókó kò ní á dá wọn padà lọ sínú ìyà ẹlẹ́tẹ̀ẹ́lérò bí ṣe máa ń lò ní àlùkùránì nù wallahu shadidul iqab ìyà òun lè kókókó ìyà kan nù adhabun alim ìyà kan nìyẹn adhabun adhim ìyà tó tóbi ìyà kan nìyẹn adhabun muhin ìyà tí máa ń yẹpẹrẹ èèyàn ìyà kan nìyẹn oríṣiríṣi lọ́lọ́run lé àwọn ló ní àwọn ìyà yẹn lọ́dọ̀ ọlọ́mọ fi kàkà jẹ́ wánú ẹ̀ ṣùgbọ́n níbi kò wá níyà tí máa yẹpẹrẹ èèyàn kò ní ìyà tó lè kókóókó kò ní ìyà ẹlẹ́tẹ̀ẹ́lẹ́rọ ní àṣà dìlàdà wàyá ọmọlúkì ya mọ́tì wàyá ọmọlúkì ya mọ́tì yúrọ̀ dùn ìlà àṣà dìlàdà àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní tọ́lọ̀ ń bá ti sọ pé nǹkan kan tóbi títóbi ẹ ní ó ló tóbi ni ọmọ àwò kó lè máa bí nǹkan ó sì tóbi tó tọ́lọ̀ ń bá ti ní nǹkan ó tóbi tí tóbi ọlọ́run ọba ni ọmọ wa wò pé ní tó bá mú ọlọ́run ọba tó ju gbogbo ẹ̀dá ẹ̀ lọ́ba yìí sọ pé nǹkan kan tóbi nǹkan tóbi lóòótọ́ ọlọ́run tó wá ní gbogbo wa rèé o ó ní yọ̀rọ̀ dúnà ìlà àṣà ọlọ́run ìyà tó le jù ìyà tó le kókó jù ẹ eh, ọlọ́run má jẹ wá ń yà wọ́n ara ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ara ara tí ó fa àwọn ẹ̀dá ẹ̀dá ọlọ́mọ fi adára tí ó dá ìgbàtọ́ bá ní àwọn èèyàn kan ń bẹ owó fi hàn kóná tí èèyàn bá jẹ kóná ẹwọ bí iná ṣe máa jẹgì ọlọ́mọ ṣe alẹ́ ràn náà ọlọ́ni tó bá di ọjọ́ ìgbéyìnde ọjọ́ tí kálukú dùn wájú la inú ìyà tó le jùlọ láti dá wọn padà sí ọlọ́wọ́ àmọ̀ká ọmọ ẹ̀dẹ́ ni a máa tọ́ra wá jẹ́ ẹlẹ́mí ò rí pé on smart àwọn èèyàn kan ń dáràn lé àwọn ilé ayé wọ́n smart débi pé àfitọ́lọ́n fẹ́ wọn lọ ẹnìkan bẹ táwọn ọlọ́pàá nàìjíríà mú láìpẹ́ ọ dáràn débi pé òun nìkan bí one one hundred and fifty kìíní kan sim card lónìí one hundred and sixty one and sixty two sim card èèyàn kan gbogbo rẹ̀ ó tún àwọn kan bẹ tí wọ́n ti rẹ́gísítà sim card kalẹ̀ ọkàn lọ́ra lọ́wọ́ wọn ni one one five lọ́ra sim card kọ̀ọ̀kan wọ́n ti rẹ́gísítà ọ̀daràn gidi èèyàn ní máa gbé ní tiẹ̀ yọ́mọ̀ díyàn gbé ó jẹ́ èèyàn gbé dí èèyàn gbé díbi gbé pé gana Ghana ọkọlé Nàìjíríà ọkọlé Kòyí níbi ní díyàn gbé àwọn ọlọ́pàá Nàìjíríà sì tíráàkì gbogbo àwọn jẹ́ wọ́n bí tíráàkì jẹ́ wọ́n bí tíráàkì àwọn láwọn fóònù kan tó ṣe pé àǹtí tíráàkì ni wọ́n ní a ní kò sí ẹ̀ lè tíráàkì kọ̀tá yóò mọ̀ wá wò pé ní táwọn olú àwọn bá ṣe àwọn èèyàn kó mọ̀ láwọn wá yóò tó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn gbé ẹwà òdìdì ó lé ní ẹwà yẹn o ìwọ̀n làwọn ilé ìṣẹ̀ máa rò báwọn wá yẹn o tí ń sì ń gbé ayé mansion làwọn ilé tọkọ ti ń gbé ìyọ́n ìgbà tó lọ́n ṣe tán tí ó wù ó mù ọmọ tá sí sí àṣìyà ọlọ́run àwọn tí a mọ̀ girlfriend gan àwọn náà wọn padà tá sí yẹn níta wá fẹ́ lò mẹ́rin pé ọlọ́run ọ̀bùn ò ní ìdí tracker oní èjì draka wà máa ń lọ wà máa ń lọ wà máa ń lọ òbí gọ́ọ̀fìlì àmà yà màlúùn kìrọ àmìjì ní bẹ̀m̀bẹ̀ yẹn wà máa ń lọ òbí gọ́ọ̀fìlì màlúùn alákọ̀ọ́kọ́ nù wà má lọ́wọ́ bí rọ́fìnrin àmà yà má lóun ṣe mọ̀ kí ọ̀rọ̀ yẹn tẹ́ báwo látòkè ọlọ́run sọ̀rọ̀ àwọn èèyàn kan fún wa ni bẹ́ẹ̀ ni àbẹ́ pa àwọn أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون ميثاق بني إسرائيل àwọn ọmọ ìsirẹ́lì sọ pé a ní pé ààyè ilé yẹn ọlọ́run fi sọ àwọn tó pa wọn láṣẹ ààyè ẹlẹ́ẹ̀kejì ó fi sọ àwọn tí ń kọ̀ fún wọn sáàdù ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ó wá ní àwọn ọmọ ìsọ̀ ìlú yẹn gbogbo tí wọ́n ń ṣe wàmà lọ́wọ́ mi rọ́fìrín ọlọ́run gbogbo tí wọ́n ń ṣe pátápátá kò sí kankan tó wá sẹ́yìn òun ọlọ́run débi kó wọ́n wá ní ní màǹpẹ́ bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ náà ló ń ṣe ń rí ọlọ́run ní ìdí kó tíráàkì èèyàn tí ó fi gbà mọ́ rárá kò ní ìdí kọ́ mọ́ tíráàkì for years kí èèyàn máa kidnap ní gbogbo nàìjíríà gbogbo nàìjíríà ni o ní north ní east àti ní west níṣẹ́ ó sì ń jáwọ̀ èèyàn gbé ò sì rí mú ò sì rí tí ìbá yìí bá ṣe tán tó lòun òun tọ́lọ́wọ́n bá kọ́ iná rọ̀bákà lábẹ́ ìlú àwọn èèyàn káwọ́ páwọn wálé ayé àwọn lágbára ìgbà dé tó fẹ́ wọn kò mú wọn ń kọ̀rọ̀ gbangba náà ló ti bà tiwọn jẹ́ ó ní wa innakum latamurruna alayhim musbihin wa innakum latamurruna alayhim musbihin wa bil-layl wa bil-layli afala ta'qilun ọlọ́run ní ẹ̀rí wọn ni àwọn jẹ́ kára wọn ń gbẹ̀gbẹ̀ ibi kọjá àwọn ni àràtọ́lọ̀ bá fi gbogbo òlú náà dá ẹ̀ ń gbàbẹ́ kọjá ẹ̀ ń gbàbẹ́ kọjá tá anabi sallallahu alaihi wa sallam pẹ̀lú àwọn sàábí tí wọ́n fẹ́ gbàbẹ̀ kọjá sáré ní ẹni tó bá wà bí ẹ má ẹ ẹ má mú kankan ẹ má mú ẹsà yí ara kíkà kó tètè má lọ. àwọn tó lọ́n bínú sí tó sì fi bínú rẹ̀ pa wọn tí eré pípa wọn sì sẹ́kù lónìí tá sọ̀rọ̀ yìí. ọlọ́mọ bínú sí ọlọ́ni tó bá dọjọ́ gbéǹde yurajuna ila ṣùgbọ́n máa mùsùlùmí ó mọ̀ wá ròyí pé ṣe bọ́rọ̀ àwọn ìṣẹ́lì lọ́lọ́run sọ kùránì pé púpọ̀ ẹlòmíràn nìkan áyà yẹn ọba wa wí afatu'minuna bi ba'dil kitab lọ́la àwọn ìṣẹ́lì lọ́lọ́run kìrọ àgègè wa sọ pé ó bá mùsùlùmí. wà á lọ́hùn bí wọ́n fi rẹ̀ máa dà á. gbogbo yìí náà tẹ́ ń gbọ́ wá tẹ́ ń gbọ́ àdéhùn tá a gbà lọ́wọ́ àwọn Ísírẹ́lì tá ń sọ ara tá a fojú wọn rí nítorí kí wọ́n gbà fọlọ́ ìtẹ́yìn náà ń ṣe ọlọ́run ọba yìí sáfọ́nù fọ́ra pẹ́ ẹ̀wọ̀ gbogbo tẹ́yìn náà ń ṣe làwọn ọlọ́run ọba ń rí ọlọ́run sọ fún àwọn ìdábíwá náà ó ní àní sinà ìfọ́líkà bí ayúnìna wà wà ayìnà àní sinà ìfọ́líkà bí ayúnìna wà wà ayìnà ọlọ́ni lọ máa ṣe ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tó ń ṣe yẹn bó ti ń ṣe àmọ̀ wọ̀ táàmà sọ táàmà wọ̀ àwọn aláàmà sàmójútó ẹ̀ ó sọ fún Musa tó sinà على عيني وتصنع على عيني a ní kí wọ́n máa tọ́jú ẹ̀ kí wọ́n máa bíúdì rẹ fún tá a fẹ́ lù ọ́ fún ṣùgbọ́n àti wọ́ọ̀jì aláàáyí ní kedere báyìí lójú mi ń wọ̀ bí wọ́n ṣe ń tọ́jú ẹ̀ wọ́n á lè tọ́ sí nǹkan tá fẹ́ lù ọ́ fún ọlọ́run ọba ọba tọ́lá gbogbo ń tà ń ṣe kọ̀ pamọ́ fún wàyí tẹ̀jẹ̀ فإنه يعلم السر وأخفى وإن تجهر بالقول وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى ọ̀rọ̀ ní tọ́ ọba sọun tí ń bẹ̀lẹ́mí rẹ jáde ìkọ̀kọ̀ ọlọ́run ọba mà ní tọ́ pamọ́ jù kọ̀kọ̀ lọ́wọ́ tó mà ṣe bí kọ̀kọ̀ lẹ́yìn ọmọ sọ pé ìkọ̀kọ̀ lẹ́yìn àní nǹkan kan tó pamọ́ jù kọ̀kọ̀ mà ọlọ́ni wà má lọ́hùn omi ẹ̀kọ́ ọ́fìlì ọlọ́ni gbogbo ń tẹ́ ń ṣe níṣẹ́ pátápátá ọlọ́run bí ìṣàkọ́nù fọ́ra ń pẹ́ téèyàn bá mọ̀ pé ọlọ́run bá rí ọmọ ohun tó ń ṣe ó rí ohun tó ń ṣe ó sọ́ra kó máa ṣe nǹkan kan àyàfi tí ó dùn ọlọ́run bá nù ẹni ọba mọ̀ pé ọlọ́run bá ń wo òun ó rí òun ọmọ ohun tó ń ṣe orí tó ń ṣe kọ́gbọ́dọ̀ ṣe kẹ́kẹ́ àbí tí ó ṣe kíni mo tí ó dùn mọ́ lọ nú rọmọdọ́nù ti ń tán lọ́ba yìí o gbogbo wa dẹ̀rú ọlọ́run ọba jimá ti ń bọ̀ gbà tí ó wà láti jimá yẹn lọ tàbí bìfọ́ rẹ̀ làwọn onílé ọtí ẹ̀dẹ̀ yóò ti mọ ọkùnlé ọtí àwọn èèyàn kan láwọn ń gbà rẹ̀ wọn àfọ́tí mímúlẹ̀ títí dì sí àwọn àkàfọ́ ó pín sí wọn jáwọ́ wọ́n gbà káwọn àlè àwọn kankan lọ dáná fáwọn ọkọ wọn ìyọ́n tí rọmọdọ́nù bá ti lọ tán wọ́n padà mẹ́ ọmọ ènìyàn ọ̀tọ́ ènìyàn kan tá tàn jẹ́ wọ́n mẹ́ lọ́ọ̀ọ́ ṣẹ̀rí ọlọ́run ọba má lo àṣẹ tọ́lọ̀wọ́n bá bá pa má fi ń tọ́lọ̀wọ́n bá kọ̀ ọ́ sílẹ̀ òun ni afa tó mẹ́nu ọ̀nà bìbá àdúlẹ̀ kìíta àbí wà tọ́kì a ti sàlàyé lórí ẹlẹ́yìn ó ní pé kéèyàn má ní àtẹ̀sílẹ́mù ìkámìlù lillah kéèyàn juwọ́jú sẹ́lẹ̀ kan fọ́lọ́run kó pé nínú tọ́lọ̀wọ́n bá sọ nínú tẹ̀sìn bá mọ́ ó ti láwọn tó ń gbà pọ̀ fẹ́ ṣe ń bẹ̀ ó ti láwọn ẹlẹ́fù kan tó wọ́n gbá ah, lẹ́fù ti yẹ àwọn ìlébẹ́sùn adébẹ̀ eh, moderate moderate afa Islam medis oríṣiríṣi ọkọ̀ ní ẹmọ́ pé Islamization of everything Islamization ah Islamization ah ṣe kìnnìkan ó ti láwọn oríṣiríṣi ọkọ̀ táwọn èèyàn ti sọ lílo ẹ̀sìn ní jìbìtì rísìmí tó wà ń bẹ ìdí mi ń bẹ ìdí yẹn jìnnà. wà á máa ń lọ òbí lọ. ọkọ ọkọ ọkọ ọgá ayà tó tẹ̀lé ní. wùlá ìgbà lọ́dí iná sára wùlé ayà dá dúnyà ìdí míì òun nu ìdí pàtàkì ni gbogbo ẹni tó bá wáyé tí ilé ayé báyìí lè tóbi lẹ́mìí ẹ̀ tó wá tóbi jọ lọ́run tó mú wáyé lọ àkúlẹ̀ wáyé tọ́lọ́mọ̀ bọ̀ bá dára sílé ayé tí ayé yẹn bá ti lè tóbi lẹ́mìí èèyàn jẹ́ ní ọ́ dání sáyé lọ kò sí èèyàn ní lè tẹríba fọlọ́ èèyàn ní lè tẹríba fún yọ́yà máa tẹríba fún lọ́jọ́ tí títẹríba rẹ̀ bá bọ́ sínú tí ó mú àǹfààní ilé ayé tí ń wá wá. tí ọba ti mú wá má yóò yí ẹsẹ̀ padà o ọlọ́run náà wá mà fún ara rẹ̀ lẹ́jọ́ sọ wípé ọlọ́run ní àwọn tí wọ́n ń pa wọn àwọn tọ́lọ̀ pàṣẹ ní àwọn tí wọ́n ní apá kan nínú ń bá sọ làwọn àwọn apá kan ọ̀rọ̀ ní irú wọn wọ́n lọ ọjà ó sì lè jẹ́ wọn náà lọ́jà wọn ó ní ìdíkẹ́yàn lọ súnkù kó tó lọ́jà o bàbá ilé ìta tàbí nínú ìsìn ilé ní ń tà kíkà gbé lọ́jà lẹ́kọ̀ọ́ ọjà a lọ wọn wọ́n wá ta ọ̀run wọn wọ́n gbé tà wọ́n láwọn ò ní ìdí ọ̀run mọ́ gbogbo àwọn bá rí wọ́n wá fẹ́ra lé ayé ayé yìí ni lọ́wọ́ àwọn tí bá ń wá ayé dáadáa kò sí tí wọ́n lè fi wà pé nǹkankan bẹ̀ tí èèyàn máa fi wá ayé táwọn èèyàn lè fi wà tí wọ́n máa fi wà kò sí ṣe inú àwẹ̀ iná wọ́n máa fa lóṣùgbọ́n àti sọ́ńbí náà tó sì láà ó ní alfa and abalist lòun lọ́sàn-án àwẹ̀ lọ́sàn-án rọmọdún rọmọdún tá a wà nínú rẹ̀ yìí náà tí a sì bá orí ọwọ́ àtàṣe àtọ́jú ara obìnrin lọ́wọ́ ẹ̀ tí ẹ̀jẹ̀ rẹ̀ ò tí ì dá. láàríkà làbí náà ṣàrọ̀ òun àyà àtàdúnyà ìlàáfíà. kí wàá ló dé wọ́n wá dá wọn dúró wọn fẹ́ dúró ìgbà tó di pọ́lọ́pàá dá wọn dúró lágídí ẹni ó gbé wájú ọ̀nà pápá bọ́ra. ọwọ́ wá ní ẹni tó ń gbé òun òun lọ wá bò ní ìdí owó òun fẹ́ so oògùn owó money ritual bó rí bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìwé ìròyìn ó lọ wá ní àwọn money wá ní ara òun ọ̀fẹ́ tí ó mú owó kékeré sọ àwọn tó wá sọ fún un mo ń sọ fún pé kọ́mọ̀jì ò jẹ́ ní rọmọdọ́nù yóò wá ṣe inú kaba torí àwọn ń ṣe kí rọmọdọ́nù tó mú afẹ́ ti ju rọmọdọ́nù <laughs> ká ló lówó kékeré wó ṣe ṣùgbọ́n eléyìí tó ní ìdí bá jẹ èèyàn ojú àrò bíi ẹ pé kó jẹ́ ọjà ìyọ̀rọ̀ mọ́tò wọn mọ̀ pé ọ̀lọ́ kó yọ̀rọ̀ kó wa ó ló ní ọ̀rẹ́ kan tí máa wo wèrè táwọn èèyàn kó wèrè lọ́ọ̀dọ̀ ẹ̀ ìfọgbọ́n fọgbọ́n sọ wípé ọ̀dọ̀ ẹ̀nìyẹn ó ní ṣùgbọ́n lọ́rẹ̀ẹ́ kan tí máa tọ́jú àwọn èèyàn ó ló ti sá lọ ó ní ṣùgbọ́n lọ́rẹ̀ẹ́ kan torí àbí lè rèké ń bo lo ẹ ti rí ẹ̀jẹ̀rẹ̀ ẹ̀ní ẹ pa àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ ètò ẹ̀ bá rí kẹrin àwọn kan bẹ wọn ò ní lọ fúnra wọn ó gbé lọ bá wọn lé ìwọ kan sanwó báwọn tí ó pààyàn tí wọn lọ kan orí olórí ní tẹ̀tẹ̀ ìjọsìn kú tán tí ó sì wà lálẹ́ wa kan orí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n gbé ọ̀run wọ́n tà wọ́n fi wá ara yí ọkàn nù wọn làwọn olóṣèlú tẹ́ntẹ́lẹ̀ kì í ẹni tó bá bọ́ òṣèlú ẹ̀ débi tó ṣèlú bá ti nípa òṣèlú tó nípa tí ń wápò wọ́n mọ̀ wọ àwọn ibi tí wọ́n mọ̀ wọ yọ wọ bí kíbi o tó ṣèlú bá dojú òṣèlú yọ bẹ́ẹ̀ o òun náà wà á di wípé kò sí tí ọkàn pẹ̀lú ọ̀ràn mọ́ kí lọ́kùnrin lọ́sẹ̀ ní pẹ̀lú ọ̀rọ̀ ayé ìlàsì àtúnṣọ yóò àwọn ọmọ tí wọ́n láwọn ẹyọ ọmọ oró tí wọ́n bẹ́ ń gbòòrò tí wọ́n ń dà dúró láàmú kí lọ́kàn wọn pẹ̀lú ọ̀rọ̀ ẹni wọ́n bí tí wọ́n sọ lóko mùsùlùmí tí ò kírun tí ó gbà àwẹ̀ tó tún ṣẹ́gun ọlọ́run ní wùláyíkà. wùláyíkà làbí náà ṣàwọn sọ yìí wọ́n ti ta ọ̀run irú wọn ẹ̀ ní kí wọ́n borí wọn ni ó mú ooru obìnrin ni òjò ni a ah, orú ọkàn máa mú yàn lọ́mọdé wọn dára owó àmàdé náà mara látàyé atara àti fún àtẹ̀dù àtẹ̀tí àtòjú ó dé mọ́ni bọ̀bá dán wọ́n wà ní ilé ayé ọ̀nà àwọn òní gbogbo ilé àkọ́kù ti ń bẹ́lẹ́dẹ̀ eléyìí tó pọ̀ jù ń bẹ̀ sáré ń bẹ́lẹ́ yẹn gbogbo ilé ayé tí wọ́n wá náà eléyìí tó pọ̀ jù nílò ilé tí a kọ́ àwọn ilé kan bẹ níjọ́ mo ti dé sọ́mìlì láti bá bẹ́ẹ̀ kò sì kú òbẹ́ títí dòní tá à ń sọ̀rọ̀ láti jọ mo ti dé sọ́mìlì báyìí bá a ti bá kò kú òbẹ́ títí dòní àwọn tí a ń kọ ìbò ní àwà ọlọ́ni inú tí èjèyàn ọgbà fọ́lọ́hún ọlọ́ni ò láyíkà àwọn tá à ń sọ̀rọ̀ ń pa àwọn yẹn nítorí orí báwọn fún wọn ni pé àwọn ti ju ọ̀run nù wọ́n làwọn ọ̀fẹ́ mọ́ wọ́n tà á ìgbà tí wọ́n tà àwọn tí wọ́n tà fún tí wọ́n fẹ́ san fún wọn ayé wọn fi fún wọn lọ́yẹ̀ ìgbáyé ẹ máa láyé oṣù bẹ́ẹ̀ ní lọ́rùn àwọn àwọn àwọn òfin ìgbà tó ti di bẹ́ẹ̀ àwọn ó lọ ayé bó bá ti wà wọn ẹni ọba fẹ́ gbé ayé bó ti wù bífẹ̀ẹ́ inú rẹ ti fẹ́ tí ò gbé bọ́lọ́hùn ọba ọba tó láàrẹ̀ gẹ́ ti fẹ́ kọ́mọ̀dé tí nǹkan lọ́dọ̀ ọlọ́run lọ́rùn ìwọ̀n bá àgbádùn tó wá sì fẹ́ rí láyé yóò rí ìyẹn tó lọ́n bá kádàrà pé yóò tún rí ọlọ́run ní àwọn ọmọ yẹn wọ́n àrá àyè tọ̀run ẹ làwọn ẹ bá jẹ́ ń sọ̀rọ̀ kí wọ́n ké mọ́dé àmọ̀ta ní sàlámù kọ́ọ́lá ẹlẹ́mí ọdún akérò àsámú yẹn àsìkò dáná lọ́kadà máa ń ta bí ó sì gbé nǹkan lóra nù yóò sọ̀kalà lọ kò ní kí mágírì kò ní kí ṣáì kò ní kí gàn wọ́n wá ilé ẹ̀sìn láti lọ́kọ́ dìrì níbi kan kó tún lọ bẹ̀ kọ́ lọ jó wọ́n olùbàdí àwọn mi ò tó wọ́ bẹ̀ lọ. àfi ká sọ̀rọ̀ dáadáa kọ́rọ̀ tí wọ́n má rí bẹ́ẹ̀. ọlọ́run nígbà mo ní a ṣẹ̀rí wọn padà lọ sínú ìyà tó le kokoko ẹlòmíràn mo wá wò ó pé àà ah, ah, nítorí ọlọ́run fi lè ní ìyà le kokoko kí wọ́n wá ṣe tó tó bẹ́ẹ̀ ọlọ́run ni à ní ah, tí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n ta ọ̀run ọ̀run tó ṣe wípé òun gángan ní ìṣẹ̀mí ó ní òṣìṣẹ́ kù wọ́n ta wọ́n wá fi ráyé tí ó tàn tí ó kéjà tí ó tàn kálukú lọ́wọ́ òdìdí ni ọba ta ni ń bẹ láyé tó fẹ́ kú kò ṣiṣẹ́ ní tọ́mọ̀ gba títí ẹ̀ ó tó ọlọ́ni tó bá wá rí bẹ́ẹ̀ gbà táwọn ti ṣe ń tó wù wọn láyé èmi náà ṣe ń tó wù mí fún wọn lọ́rùn fàlá yóò ọlọ́ni àlẹ́ àdáàbù ìyá tí mo wí o àlẹ́ àdáàbù ìyá tí mo ti sọ fún yín tẹ́lẹ̀ ìyàwó aṣáájú àdáàbù ìyà tó lè kókó kó jù tí mo sọ láàyè kó papọ̀ àní bá wọn fúyẹ́ rẹ̀ torí àwọn èèyàn míì ń bẹ nínú ẹni tí ó jẹ̀yà tó ṣe wípé àánú ọlọ́run ọbọ̀ padà bá wọn ọlọ́run fúyẹ́ yẹ̀yẹ̀ fún wọn pẹ̀lú pé kó tún mú wọn kù kó tún ju wọn sálì jẹun ọlọ́run ní ṣùgbọ́n ẹni ọba yìí ta ọ̀run tó fi ráyé tí ọ̀rá yìí tọ́ lọ́n lé ayé. fàlàyé ẹ̀ ìyà táwọn sọ yìí fún wọn ìyà tó le kókókó ni tó le jùlọ kò ní délé yìí tó le débi pé yóò wá di ìtọrọ. wàhálà tọ́lá ọmọ ọba tó láàrin ká tó bá sọ̀rọ̀ tán yóò wá tó di bọ́ǹkì táwọn tí wọ́n ti ṣòfò ní tí a fi ń tàwọn èèyàn jẹ. ayẹlẹ́bí ọ̀sọ̀ kí n má wọrí àgbà ọ̀kalẹ̀ ọlọ́ni wà láhùn mi yóò sọ̀rọ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó bọ́ tàbí olóhùn fẹ́ràn àwọn ṣe ń jọ́nà torí ẹlòmíì ilé máa wòye pé lè jẹun gbé òun láwọn àti ilẹ̀ àwọn bàbá òun kan àwọn kankan ọlọ́ni náà wọ́n sí tó di ọjọ́ tí gbogbo nǹkan ọjà ẹ̀sìn ọlọ́run ọba kìí sáwẹ́wà kìí sí ẹ̀yẹ́ o kìí ṣẹ̀sìn kí yíò sí islam nínú ramadan kí ramadan ọlọ́tán kó di bó ṣe kú kọ́ máa ṣe fẹ́ ẹnu ẹ̀ lọ gbogbo ń tàǹṣe nu ramadan ní ń bẹ nígbà tí ó sí ramadan àti kódà tí dórí asámú tà kí wọ́n yé pé tí tí ìbá ṣe ramadan lásámú ni kìí àmọ̀ lẹ́yìn ń bẹ o àwẹ̀ gbígbà ń bẹ o ó lè mọ́jọ́ ọ̀ràn àyàn àwẹ̀ gbígbà ń bẹ síwájú kí rọ̀mọ̀dọ́nù tó di gbogbo ìbára tá à ń ṣe nu rọ̀mọ̀dọ́nù pátápátá ní bẹ̀ àfikọ́jọ́ ọjọ́ kí bá a ti ń ṣe nu rọ̀mọ̀dọ́nù yà á máa ṣe bẹ́ẹ̀ lọ torí kí bá a ṣe fẹ́ jẹun tó dá nu rọ̀mọ̀dọ́nù náà a fẹ́ jẹun tó dá lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀ kí wá lórí tó yẹ kí bá a dànù ẹ̀ láàfẹ́ kọ̀ǹtínú a fẹ́ jẹun a fẹ́ ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan tá a ṣe bá a ṣe jẹ èso tá a jẹ gbogbo ẹ̀ tá a a jẹ a tún fẹ́ jẹ bẹ́ẹ̀ náà lẹ́yìn ọdún ó sì jẹ́ ọjọ́ kẹrù oúnjẹ tá ń jẹnu rọmọdọ́nù wà lẹ́yìn ọdún tí rí ìbádà náà rẹ̀ wà ẹjá sọ́ra wa ọlọ́run níjà ṣiṣẹ́ ọlọ́run ní bínú sí wa ọ yóò fi wá ṣe kòǹgẹ́ ládàá ọ inú wa alákùnrin ṣe ń kọ́dé ìrọ̀bẹ̀ ìjọba ti kéré ìwé rẹ̀ kan tá a bá rí ọkẹ ẹyọ kan mo pé ẹ̀dọ́ náà náà